ni nǹkan yẹn tó bá ṣẹlẹ̀ ààtò ní rẹ̀ tí ó sì rẹ̀ generation yẹn lápẹẹrẹ nígbàtí àkọ́kọ́ rí ẹni tọ̀kọ́kọ́ lọ ní oṣù parí tọ́jú Amẹ́ríkà àwọn ìgbẹ́ ẹmọ nílé yóò odó máa rẹ̀ sí ìṣọ́ àìmọ́ ìyẹrí sí information sí ìlú wa nǹkan báyìí orí nǹkan báyìí nǹkan ńjọ rẹ̀ ojú jọ́nà lọ ah, ìmọ̀lẹ́lẹ́ ìmọ̀lẹ́lẹ́ yóò tí a bá ń kàn tó ti lọ bẹ̀ ní ìsìn ah, nígbà tí ẹ̀kẹ́rẹ́ ní onípa àwọn tí ń ta lẹ́nu òṣùpá bí ẹ bá fẹ́ ra lẹ́wọ́ ilẹ̀ ti wá o spéèsì bá fẹ́ tọ́fẹ́ lọ ọ̀nàjú tí ọ̀fẹ́ káwa aláìní ọ̀dà láàmú tí òkùnlẹ̀ fẹ́ ká dúró tẹ kọ̀fẹ́ ká kulẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ náà tẹ́lẹ̀ ó ọkọ̀ tàbí ká máa ha ọ̀dà rẹ̀ la ó bá tó ní kó lọ sí ní òṣùpá kọlọ̀ yíra kọlọ̀ yíra ẹwà lóyún àtúntí lọ mùjísà ò ní rí báwọn bákan náà àtọ̀bí ìbò àkọ́kọ́ tọ́kọ́kọ́ sọ pẹ́sẹ̀ ojú wọn yọ ojú wọn tún kìbọ̀ padà gbogbo ayé ń parọ́ pé ààrẹ rí o ẹwọ ẹgbẹ̀rún ẹni tó ti mojú yọ tí ó tún kìbọ̀ padà nínú náà mùjísà ẹ̀mí rẹ̀ mùjísà nìyẹn bákan náà ẹwọ irọ́ ọdún ní 1894 ti bùlàwọ́ amadu táwọn amadi à ń tẹ̀ ilé tẹ́ńpìlá tẹ̀lé wọn ẹ̀ ń bá ti sàmàdí èsì mùsùlùmí bọ́ba tán lórí ẹ̀yọ́ wọ̀ náà kò ní ń ìran àbí ìsàlàyé bùlàwọ́ amadu sọ ní 1894 wípé kùsùfù sẹ̀lẹ̀ ọdún yẹn tí òòrùn yọ lóru òṣùpá wọlé tílẹ̀ mọ́ padà pé àkíní yọ ọ̀sẹ̀ lè rí ń halẹ̀ gbà náà ó ní torí òun lè ṣẹlẹ̀ láti lè bá a máa jẹ́ àpẹẹrẹ pé ànábì ọlọ́run ló ó tún wá ń parọ́ nínú tí a rẹ̀ ó ní gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí ànábì náà sọ̀rọ̀ sọ́dọ̀ ṣẹlẹ̀ sánàbí oòrùn torí ànàbí wọ̀ kó sùpò bóde lọ́sàn-án gan òṣùpá òsì torí àṣà wọ̀ kó oòrùn bóde lóòrùn ṣùgbọ́n ìwòrán sasa sáran bi kí sì ni nǹkan tó fà apẹlẹ bọ́m̀bẹ̀ insha Allah mujiza àdúró ẹ̀ kẹwàá ṣe ń tẹ́lẹ̀ kó máa ṣe tí wọ́n tún lẹ́yìn tó ṣe ilé òtún ṣe ilé òṣè náà abadan lẹ́yìn náà la wá rí alikaromat karomat ń tàtà bá kó ń bí ọ̀rọ̀ alirehas alisunata ni utuba àdìsọ́lẹ̀ ní tán lè túbọ̀ àwọn àmọ́ fàbọ̀ díẹ̀díẹ̀ kí là ń pè ní karomat. خارق من خوارق العادة يجريه الله سبحانه وتعالى على يد رجل صالح عارف بالله مواظب على طاعة الله وطاعة رسوله ó ní èèmọ̀ tọ́lọ́ lè mú jáde látọwọ́ ẹnìkan ẹrú sí ọlọ́run tòótọ́ ni ìmọ̀ ẹgbẹ́ ọlọ́run ọmọ ọlọ́sùn àtàlá nígbà nàbí ṣe fi á sórí mímà rẹ̀ gbogbo bẹ́wà máa bá lórí ẹjí sí lọ́wọ́ ọlọ́sùn àtàlá wàláàkìn qad yartakibu al-ma'siya thumma ya'qubuha bit-tawbah ó lè ṣe lọ́n ṣùgbọ́n ojú ẹ̀sẹ̀ báyìí tó túnmọ̀ tó bá padà ó lè ṣe wàlíyù lè ṣe irú tí káwọn bá ń ṣẹlẹ̀ wòlíì ta ni wòlíì o ẹni tí ń kírun wákàtí máa ń lójúmọ́ wòlíì o ẹni tó gbà pé ọ̀bùn sọ́nà ọ̀sán tààlà àdébí ló jíṣẹ́ rẹ̀ wòlíì o hajj rẹ̀ mọ́kàlì ti lọ máa ṣe wòlíì o kèé jẹun lọ́sàn-án àwẹ̀ bá síbà lónà nígbà àwẹ̀ wòlíì o ìyàwó tiẹ̀ ojú mẹ́rin lọ yọmọ wòlíì tìlàwó àkùrà ní ìní ti fi súnmọ́ náà ọba kìí sọ fún yọmọ sílẹ̀ ìhun tọ́lá sọ́kọ́ bá fẹ́ fi kankan pọ́nlé ìtọ́mọ́ wa jẹ́ lọ́wọ́ rẹ̀ nú ẹ̀ mà ó ní kí ni o ó ní ń pè ní kàrọ́ ọmà tí ó sì gbọ́dọ̀ sọ pé mo fẹ́ ṣe ìtìdá án ọlọ́wọ́ kàmú kí ni alójútì láti fi máa hàn pé mo gbaṣẹ́ rẹ mo sì nífẹ̀ẹ́ rẹ kìí ṣe kó ni wọ́n béèrè fún àti bọ́lọ̀ ń dáyè tó báyìí adẹ̀ ti mà ẹ̀ a sọ fún nísìnyí kórun ọmọ kórun yẹn ọmọ wọ kójú ọmọ ọrọ lásìkò tẹ́ ẹ máa pé kó lè sókè lásìkò yìí láti ṣe mọ́nà tó dùn ọ̀bàdẹ́ rọ̀ a sàṣìlẹ̀ ti fi ń jọ́ lọ́n fún. ìtọ́wọ́sì kẹrin a alirahas mojiza karoma ìkẹrin ó ní alistidraj mọ̀ kí jọjọ tó wà á padà di orí ibú rẹ ní ó pè ní alistidirọ́tì kùlù amìn kọ́ọ̀kìn àdà gbogbo tó bá máa ṣe yẹn lè mà tí ọ̀dọ́ ń ta mọ́rọ̀ tọ́gbà lọ rèé ṣẹlẹ̀ lọ́wọ́ ọ̀tá ni o rọ́jùlì nkàfírìn ẹni tó jẹ́ kéfìrí fọlọ́mọ̀ bàṣọ tààlà bàbá ó sẹ̀kù tí náà máa yan lẹ́nu ẹ̀ tọ́ba ni à òun ó dùn ẹ̀rẹ̀ yìí ẹ̀dùn ẹ̀rẹ̀ mọ́bẹ̀ lọ́ni ó lóun ó dùn ó sì náwó sẹ́rẹ̀ báyìí ó sì sọ báyìí ọwọ́ rẹ̀ kún ọwọ́ kò tó kọrùn ẹran gan lórí ẹran sì ti gé dànù láwọn èèyàn ó bó ṣe ló ti yọ lẹ́yìn o èèmọ̀ tó bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹnì ta tí ń jọ lójú bí a tó kí kò tó ikú wá sí lóhùn àwọn fáàsì kì í àbí pòkí ẹ̀dá pòkí náà tó jí láàárọ̀ ọ̀pá agbó méje ní ọ̀pọ̀ fi fọnù ọ̀fẹ́ fọnù nù nígbà bá fọnù tán yọ wà mú òkúrò lè náà yóò gbòbe méjì sítan bí gbòbe méjì sítan bí yóò sì yá àwọn ẹlẹ táwọn ẹni kò sí bó wò ṣe rí nígbà àdélé rẹ obìnrin fifty lò ní níyàwó thirteen fourteen kìnnìkan wọn wá ń pè ní sége láì ṣiṣẹ́ ó kó ṣe sáà ó ní ó ń kalẹ̀ àwọn àgbàlagbà àṣírí àgbàlagbà ń lọ́wọ́ wa. kí ni ẹlẹ́yìn fẹ́ jẹ mo tiẹ̀ ti gbẹ́yẹn ti pẹ́ ẹ̀yin kọ́ ó ń bárẹ́ bá kí lẹ́kọ̀ọ́ tí ń tó bárẹ́ kú wọ́n sàn ń kàwé ńkọ̀ọ̀kan èèyàn bí ogún wá wá wá wọ́n ká lóko sọ oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ ni wọ́n di àbọ̀ wọ́n kọ́ kó ń kálukú sínú nǹkan tí ń fẹ́ pẹ̀lú àbọ̀ rẹ̀ lówí ikú ìjọ́wì ọba ni wọ́n si àbọ̀ ó ń kálukú bá bá oúnjẹ tó ló ń bẹ́ẹ̀ dẹ́mbẹ̀ àwa àwọn ẹ̀kọ́ tó ló eléyìí wò a rí i pé kèé ṣe tí ń gbọ́rọ̀ sọ̀rọ̀ bàtà lẹ́nu ìyàwó méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá níbẹ̀ lé rẹ̀ kọ́dà kéèkìrún kọ́dà àti àmà dáadáa wọ́n bá débi pé bàbá máa jẹ lọ́sàáwẹ̀ kọ́dà àti àmà dáadáa ẹgbẹ̀rún bílá lè máa kú ọrùn ó lè kó àìmọye tàṣíbá náà sọ̀rọ̀ kèé sì jẹun ní kírọ̀kọ̀ rẹ̀ ní sáàyè ọ̀sán nínú Ramadan ni ọmọ ìjọ ó sì máa wọ̀nyẹ̀ kẹ́lẹ́ yẹn lẹ́kọ́ máa ń tẹ̀lé ọba débi kan oníkẹ́lẹ̀ ọba lápáta oníkẹ́lẹ̀ ọgbọ́n bọ́ tiẹ̀ oníṣòwò ẹ̀mẹ́ lè nígbà tí ìfowó ọmọ lápáta ó sì kọ ẹ́ ọ̀nà ọkọ̀ yìí ọ̀nà ọkọ̀ ẹ́ ọ̀nà eléyìí wà ní aláìsísẹ́ o eléyìí wà ní kíni o lẹ́ni àìsí ọ̀rí ọlọ́run awa wo ti ń dàn kẹ́ ìwò tí wọ́n bá ṣe ọkọ̀ ọkọ̀lọ́ ọkọ̀lọ́ èyí tá a ti kí ó ti fi hàn àbọ̀n ti sáyẹ̀sì kàkí ìsìtìrọ́dù yẹn ẹ̀rọ tá a ti lọ síbi kútúbà wa a ti lé e lẹ̀ báyìí àwa ń bọ̀ níbi alirahas alirahas ó ní àwọn èèmà tí Allah subhanahu wa ta'ala ti máa ń fi máa ẹni tó bá fẹ́ ṣe lánàá bí lè láti bá kékeré tó bá wá ń ṣẹlẹ̀ sí ìwẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí èèyàn tí èrò ìdáná bí tó ló sì máa fi àwọn èèmọ̀ kan hàn láti inú gbèsè ayé rẹ̀ àbọ̀ ọ̀bẹ kí ló pọ̀ tó ọmọ wa jẹ́ ṣùgbọ́n kútùbà ò ní kẹlẹ́ ni alìrè haas àlùbí sallallahu alaihi wasallam aṣọ àwọn ìrè haasọ́ọ̀t tó ṣẹlẹ̀ sáà sàlám ṣáájú kọ́ńtò gbèdé lókìsẹ́yìn. Awa ṣáájú yìí àkọ́kọ́ lọ síbi tí àwọn òṣìṣẹ́ kan ṣáájú aṣọ papọ̀ Allah subhanahu wa ta'ala nígbà ní sọ̀rọ̀ náà suratu Maryam أعوذ بالله من الشيطان الرجيم وني واذكر في كتاب مريم النبي صلى الله عليه وسلم ọ̀rọ̀ lẹ ọ̀rọ̀ mẹríyàmì tá a ń ká fún alukur'an mọ sọfà wẹyẹ iye ọmọ Mariam abida ni silon silon silon nínú létí ẹbí sí nígbà ọ̀yá àwọn sọ̀rọ̀ rán mẹlẹ́ká gbé lù sí ìpè ó bímọ o òun bímọ o tó ń mọ̀ lọ́kọ́ alọ́sọ̀tà ńlá lè sí bẹ́ẹ̀ kọlábẹ́rẹ́ ní tí ò lè sí ọlọ́sìn pàṣẹ pé máa lóyún kó táìmù yìí tí ìyá Mariam lóyún ilé wa ń bàjẹ́ gbígbá ah, sínú ọ̀sán ọ̀nà ẹ̀sìn màmí sí kó o sì màmí sí ẹni tó ti máa yìí. ìgbà tí lọ́nà ànábì Ìsá alẹ́sọ̀tò àsàlámù táìmù yẹn ṣe déédéé ìgbà tí ìyàwó ànábì Zakariya náà lóyún tásán àgbà ọ náà padà fọmọdé olóyún ìyá wa Mariam oyún àbí ìsàbẹ̀nù ìyá tó bí Zakaria àyà tó tó bí Yahya oyún àná bẹ̀nù ìyá tó wá lóyún Yahya tọ́jú ìyàwó àbí Zakaria ìmọ̀ sábà tó àti ìyá wa Mariam bá ti rà wọ́n jọ pé kọ́rọ́ ọ̀rọ̀ ló ní wọ́n. ìyàwó yàwó wá ní kí ni tí a tún lè ṣe iná rẹ̀ yà ìjọba ìlú mọ̀tò fúra ó wà àdìjọ́ ìyàwó yàwó náà gbogbo tó tẹ́ ẹ máa sọ pé ṣe ìdí máa ń ṣe mí náà iṣẹ́ ọ̀bọ̀ ìṣọ́rọ̀ ọba òde sí wọ́n sá kó sáàjọwọ́ fún ìyàwó ìyàtó bí àdàbí o nílọ̀dẹ̀ ọ̀fọ̀ o ń sọ̀rọ̀ o ìgbàsàwọ̀ tó bá ti wá ṣe sáà tí ìyàwó yàwó lọ sùn tí a ti náà ìgbà tí bàtí bá ti pàdé ìyá tó ní oyún àdàbí àyà yìí ìmọ̀ kíyèsí wípé ntí ń bẹ́nu òun ń kúnlẹ̀ fún ntí ń bẹ́nu ìyàwó rí ìyàwó Maryam alásọ̀rọ̀ máa bí ma ọwọ́ mi lù wọ́n Maryam gbé wọ́n mọ̀ nsá kíyèsí wípé ntí bẹ́nu ìmọ̀ kúnlẹ̀ tàbí máa tẹ̀ fún kẹ́tí bẹ́nu rẹ̀ rọrùn ìsọ̀ ni láti máa fi sàpẹ́rẹ́ àlọ́sọ̀tara yìí pé eléyìí alápẹ̀lẹ́ ni ṣùgbọ́n mo délé ọ̀rọ̀ lápẹ̀lẹ́ délé yìí wọ́n bá bọ̀ wọ́n bá bọ̀ nígbà ọ̀yá oyún ìdábà táìmù tó yìí wá ń hàn tí ń dábà ìyá Mariam fi Jerusalem lẹ ní Baitul Maqdis ó wà lọ ó wà lọ ó lọ kí n yá àjìnà fáwọn èèyàn torí yẹ̀yẹ̀ tí wọ́n mọ̀ fi mí ṣe àti orí ibú tí èèyàn lè kó bá wọn torí àsọ̀tálà òun ni ọ̀pàṣẹ kí n máa lóyún kí n lóyún àṣẹ́tọ̀ lọ́fà fáàlà nígbà ya ìyá mọ́yámì ó dé àyíká tí a ń pè ní kọ́ríyà oko ni wọ́n ń pè ní bẹ́ẹ̀tù láhàmù tí a ń pè ní Bethlehem bẹ́ẹ̀tù láhà ń bọ̀ wá ọlọ́sọ̀rọ̀ àwọn sọ́rọ̀ àpapọ̀ yìí fa àjá àhálùmáfọ́ àtọ́lù dọ́rọ́bà àtọ́lù. Prince of childbirth omu yàrá wàá bímọ àwọn ni wọ́n ní. يا ليتني مت قبل هذا وكنت نسيا نسيا kí n sì ti wá má di èèyàn láyé ọmọ àgbẹ̀mí tó ń tó dùn mí nǹkan yìí lọ mo fẹ́ fìkàrà bí ọmọ yìí mo tún wá ń bí ọmọ yìí lẹ́nu ká pé bàbá rẹ̀ tí mo sì kẹsí náà sí náà ibi tí àti ìṣẹ̀lẹ̀ igi dàbí náà tó ti gbẹ àlá. ọ̀rọ̀ tó wọlé jù ní ìyàsí wa alọ́sọ̀tàlá wa ń ná mẹ̀ríkàdì bílù sí apá kan ní àdàbí ìrìn sára sọ̀rọ̀ láà aláfọ̀lá sọ̀wá mẹ̀ríkàdì bílù náà ìrẹ̀ mọ́rí àmọ́ ìbànújẹ́ fanàdá àmì tàhtìyà ألا تحزني وقد جعل ربك تحتك سريا الله سبحانه وتعالى nísàlẹ̀ ibi tó wà o ti ń san omi kan ó ti pàṣẹ pé kómi kan máa sàn mẹ́ wá gbá dàbínú ti náwájú o gbàmú wà ó sì lẹ́yìn ìgbèjìdè náà wá máa mì pẹ̀lú àṣẹ látọ̀rọ̀ sọ̀tàlá igi yẹn ọ̀pàrà máa di tútù lójú ẹsẹ̀ èso ọmọ lórí rẹ̀ yóò sì máa jábọ́ tó bá ti wá mú èso máa jẹ bákan náà wá máa mú omi ń si rìwáyà ṣùgbọ́n kọ́ fẹsẹ̀ múlẹ̀ but tàjọ́rùbù ó ṣe ìfìbáàtọ̀ ẹ̀ tàjọ́rùbù ní nǹkan tí yàn dánwò tásà sí pàṣẹ sí tóbìnrin bá fẹ́ bímọ ọ̀dà á pọ̀ kọ́ máa jẹ tí ó bá rí dàbí nù kọ́ jẹ nǹkan tó bá ṣe kéde o tó bá jẹ orúkọ kọ́ tí tí ó rí dàbí nù kò ní jẹ bí ọ̀gẹ̀dẹ̀ ìmọ̀ bí ìṣẹ̀sọ́ ní yorùbá kódà àtúnyẹ àbàtọ̀ tí wọ́n tí ọba yára ọ̀la òyìn tí ọba yára kó mú mi àhàdíf wa lórí rẹ̀ ṣùgbọ́n pọ̀ mẹsẹ̀ múlẹ̀ o ṣùgbọ́n àwọn afọ àṣìṣe ń bá tù ẹ̀ níbi ìtọ́nà wá sí fún ìyá ọmọ yàtọ̀ wípé ọyá máa máa máa jẹ dàbínú yìí sì máa mú mi sí ó rí kó bímọ yàrá òun ní ìsìn láìpẹ́ yìí ìsìn ìsìn bẹ́ẹ̀ tó bá bímọ ṣùgbọ́n tó bá ti bímọ yìí táwọn èèyàn bẹ́ẹ̀ wọ kìrìtìrì débi ọwà mọ́ bá sọ̀rọ̀ wọ́sàmù ni wọ́n sọ fún ìyá Mariam kalẹ̀ táìmù wọ́n wá ìyá Mariam káàkiri wọ́n wá wọ́n wá wọ́n wá àwọn èèyàn rẹ̀ nínú ìwáyà kan wọ́n bá pàdé ọkùnrin kan tóun gan se ọ̀bá ní rí obìnrin kankan bí olóòrùn rí obìnrin o ṣùgbọ́n lálẹ́ àná lójúmọ́ mo kàn ń wo ọ̀kan náà kan kúrú mọ́lẹ́ mbẹ́ mo wá rí gbogbo àwọn ẹran mi tí wọ́n forí balẹ̀. ntí mo kẹ̀lé ogun mo rí láàrin abúlé ko àti àyè pápá yìí ní ọba ní ọba nọlẹ ní ọba nọlẹ ọba báyìí àwọn ọmọ yẹn fún mi ní nkọ́ ìmọ̀ yẹn nù bá ní à yá ọ̀tà àrùn ìrẹ sísítà àrùn apá Harun ní ọ̀tà àrùn tí wọ́n wí ní pé túmọ̀ rẹ̀ ni pé ọmọ eh, eh, eh, ẹni tó bí anabi àrùn alẹ́ sọ́tọ̀ sàlámù igun náà ni wọ́n ti bí ìyàwó Maryam káàdà kàlámù bàyìí ọ̀rọ̀ tó dínà nígbòsígbò ànábì Àárún àti ànábì Mùsá wọ́n jọ sáyé ni lẹ́yìn ìgbà tánàbí Mùsá lọ́tán lọ́rọ̀ ẹsẹ̀ gbé ànábì Dàúdù dìde ló tó sẹ̀ bí ànábì Sùlàímánì tipẹ́tipẹ́tipẹ́ lẹ́yìn ìgbà òní ànàbí ìrìnsá lọ́nà tó wá gbèdé lójúṣẹ́ kò sì sí ànàbí kẹ̀kẹ́ láàrin ànàbí ìrìnsá àti ànàbí sàṣọ́lá ṣùgbọ́n kí ni túmọ̀ uftu harun àwọn yahud àti ànàsọ́rọ́ lápapọ̀ yahud wọ́n láìkì kí wọ́n máa sọ àwọn ẹni rẹ wọn wọ́n máa sọ àwọn èèyàn wọn náà lóko ẹni rẹ àwọn ẹni bí náà wọ́n ìfẹ́ sọ́kọ̀ àwọn ẹni rẹ ẹni bí náà wọ́n máa sọ́kọ̀ wọn kúrútù àrùn gẹ̀ẹ́sẹ̀ àrùn ti áfù ànàbí mùsá o kílẹ̀ rí wa jẹ́ àfi sahih ìdààmú mùsùlùmí ọ̀rọ̀ fún mi hadith al-Mughira ibn Shu'ba رضي الله تعالى عنه قل بعثني الرسول صلى الله عليه وسلم الى نجران عن بير ناس صوت نصير نجران نجران يصير انا صار قوم من لون يعمل nígbà tó ń débẹ̀ ní ọba ní hmm, ọ̀rẹ́ yìí tẹ́ ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ànàbí tẹ́ ń gbà lónìí ọmọ mọ́ka yìí taqra'una fi kitabikum ya ukhta Harun ebe ẹ máa ka ukhtu Harun tí ẹ mọ̀ wípé Harun ti lọ ti lọ ti lọ kó tó tó mọ́rí àmì ẹ wà máa ka ukhtu Harun tí àwọn asẹ́nẹ̀tì gbé ká inú mùgírọ́ọ̀dù nígbà òde mẹ́tìlá padà ó wọ́n ní ya Rasulullah ìsàsílám ìnà ìlú ìdẹ́kùnrin kára wà kára ìtàwọn ìjọba ìmọ̀ nsọ́kùnrin tí a sọ tí a sọ tí a sọ nìyẹn àmì wà ní a كما سمعت أني قلت لكم بأنهم ينتسبون إلى أنبيائهم والصالحين منهم ṣé wọ́n ti pẹ́tipẹ́ tí mo sọ fún yín wípé àwọn yẹ̀wúdì sábà máa ń sọ àwọn èèyàn wọn lóko ànábì wọn wọ́n sì máa ń sọ àwọn èèyàn wọn náà lóko ẹni rẹ wọn kìí ṣe àrùnù tí o fọ̀rọ̀tọ́fà ní ṣìkà ṣùgbọ́n kí la yìí gbogbo ẹsẹ̀ náà tí ń bá ìyàwó sọ̀rọ̀ yìí yasa náwó sí ọmọ tí ó gbé lọ ojú ẹsẹ̀ fa à ń tọkọ Allah subhanahu wa ta'ala àbí yẹ wò Ìsá ọlọ́run wa ń pàṣẹ kí àlejò Ìsá bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ìdáhùn Ìsá ń sọ dáná lọ́wọ́ òun làwọn ń pè ní àlèrè house ìmọ̀ni ọmọ ògbóǹlò tí wọ́n ṣẹ̀ tí wọ́n fúnra yẹn lọ fàṣẹ́rọ̀ ti lẹ́yìn ìyá rẹ̀ wọ́n nàka sí báyìí pé ẹ máa bá sọ fọ́ọ̀lù kẹ́lifọ̀nù kẹ́lifọ̀nù kẹ́lifọ̀nù kẹ́lifọ̀nù sọ fọ́ọ̀mù ọmọ àti Mariam ọmọ tí ń bẹ lórí ìtẹ́ tọ́n ọmọ kókó lórí ìtẹ́ bàbá sọ̀rọ̀ ilé náà bàbá ni sọ̀rọ̀ ojú ẹsẹ̀ àdàbí ìsàlẹ̀ ẹni àbùkù lọ ọlọ́run bí aṣọ yìí àwọn àfáà ni àwọn لفظي تلفظ به نبي الله عيسى أنه أثبت برأ الله الله برأ الله تعالى من الولد ọ̀rọ̀ tí ó kọ́kọ́ tẹnu ẹ̀ jáde láyé ni kọ́lọ̀ ọ̀bọ̀ òbí ma wà áfíbàtà ní nọ́ọ̀sì yìí alùpùpù níyàrá ìlà ìtí ó sì máa tẹ̀lé ọ̀rọ̀ mi wípé èmi gángan gbogbo tí mo wáyé wá sí ni pé mo wá sí náà ọ̀bà ní ẹrú rẹ̀ nílé tó mo wá dé pé tó pọ̀ sórí láyé nù súnmọ́ ẹ̀ka náà tí ó sùn ibú látara rẹ̀ ṣùgbọ́n o ààdà ọkùnrin náà kò ní kí ni àwọn ọ̀rọ̀ fọlọ́ wà ti parí. Inni Abdullah ààtà àníyàn kìtà ẹnu ọlọ́run wà nílé o ní ìsọmọlọ́ ààtà àníyàn kìtà tásìkò tí o gbèrú ní lásìkò ààtà àníyàn kìtà ó ti parí ọ̀pọ̀ nǹkan fún mi díà. وجعلني نبيا استمرانا وجعلني مباركا أينما كنت gbogbo nípa ṣídé ó ṣe mí ní ẹjọ́ ọmọ sọ pé ntọ́rọ̀ ń fẹ́rẹ̀ ntọ́rọ̀ ọ̀bọ̀ ọ̀kẹ́rẹ́ làwọn àfa ní alábàríkà ẹ̀dá láyé olùgbé tí wọ́n bá mi dáadáa alábàríkà ẹ̀dá ẹni tí èpè wọn èèbá nínú nǹkan tí ọ̀dà أن يتقى وجعل نبيا وجعلني مباركا لما كنت وأوصاني بالصلاة ولو صحبت بلايك ما كيرو والزكاة لما لو زكاة ما دمت حيا لقلوبة باتي ولا يد ما تنسني وبرا بوالدتي وتبقى ملا سكي مسراتيا ولم يجعلني جبارا شقيا ولو أصبحت لسنين kò ṣe nílẹ̀ tí máa ṣe gírímọ́kà yìí àwọn àfáà ní ohun ìsí ọmọ kan tí ó mọ bàyá àti bàbá rẹ̀ lẹ́kún àfi kọjá pẹ́ni tó jẹ́ wípé ẹ̀rí rẹ̀ lé bóòlì tó dúró yìí. wasalaamu alaykum yawma yawma wulidtu wa yawma amutu wa yawma ub'athu hayya ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ ọmọ bá mi o kọ́ ọlọ́run ọmọ bá mi káàkiri lọ́jọ́ tí wọ́n bí mi ìwọ́n tún sọ fún rẹ̀ wípé ní èso lọ́wọ́ bá lọ́jọ́ tí a bí mi tí n bà tún sí mánà àtọ́rọ́ tó parí kí gbogbo ọmọ bá mi gbogbo ọ̀rọ̀ tá a bí yìí ń san sọ́njọ́ náà lọ́yìn òun là ń pè ní àyèrè house ẹ̀ma ní ìdúró ọ̀sẹ̀lẹ̀ ní ní sáájú kọ́ńtò agbèdè lókìsẹ́ ntí ń ṣẹlẹ̀ inú mọ́rẹ́jísà látọ̀ rẹ̀ yẹ̀rẹ̀ house tó lámàá àǹtọ̀rí kì máa mọ̀ kọ̀tà rà tẹ́yìn mọ̀tọ́ ló gbàgbé ìsáyìí lójú sẹ́ lójú dàgbà ń wá ń sáré rárá padà sọ àwọn èèmọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀nà wọ́n sáré gbẹ́lẹ̀ ìtọ́wá ń ká nínú mẹ́tìkù àbí ìsábà pàṣẹ bíi nílá ìtara yàrá ìdí bára ọba yìí ẹni ọmọ sọ̀rọ̀ obìnrin kan wá ń wo gbogbo gbàdá bí ìsá ṣe ń ṣe ó wá ní ha fàtúbà lè bá kùnrin lè bá kùnrin lẹ́bi hamalaki ah gbogbo tí ń pè lórí ọlọ́run ìbùkún kọ́ máa bá imú tí wọ̀ ẹ̀ ti jáde wàfẹ̀dí alẹ́bí àrùbọ́ àtàbí àwòrán dín tàbí bákan náà áà ah, ìbùkún ọlọ́run èèmọ̀ ọlọ́run orí ọlọ́run kọ́ máa gbá ọyàn tó o ọdún ìsáwá ọ̀ tó sì da àdúgbò wí ni wípé torí ó kálukú náà ni ó gbanúgbó de àyìnbó yọ ọtí ó gbanú obìnrin tó jẹ́ ni ọlọ́ngbó de tọ́mọ ó sì dọ̀mọ aná ntọ́da ló máa pé fàkúrú bá lè máa ń tálà kalam Allah wàtábà àmàfíhì wàlámiyàkùn jàmbá òṣèlú ìyá gbogbo ń tẹ́ pè lórí ọlọ́run wa kọ́ máa bá ọgbẹ́ tó bá ka ọ̀rọ̀ ọlọ́run wa tí wá ń tẹ̀lé tí ò jẹ́ ń gírímọ́ kẹ́ẹ̀dá tí ò jẹ́ ti máa gbé àfimi àfimi. lẹ́yìn náà ọ̀sẹ̀ náà sí àdàbí wa Ibrahim alayhisalatu wasalam àdàbí Ibrahim ìtìláfà ti pọ̀ lọ́dọ̀ àwọn àfa nípa nígbà wo náà lòlù sẹ́ kókó ṣùgbọ́n nígbà tó di wípé alọ́sọ̀bá ṣáájú nǹkan ká ṣẹlẹ̀ tọ́lá ń sọ̀rọ̀ rẹ̀ wọnú sọ́ọ̀tù àdáhàn wípé àròjù lẹ́nu ṣe lọ́nà yìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa àbíbí Ibrahim tí ń wo òṣùpá orí oòrùn orí ìràwọ̀ ṣé nọ́gọ́rù lọ́sẹ̀lẹ̀ sí ni àbí mùnágọ́rọ̀ ó ń dá òṣùpá yẹn wò tí ń ṣe mọ̀ ń bẹ̀ àbí ohun àtàwọn èèyàn rẹ̀ ní ẹ̀ ń tọ́ fa nǹkan pọ̀ tí ń sàlàyé fún wa àbọ̀ pásítọ̀ sọ pé wàá kọ́lá Ibrahim lè àbí azar àtẹ̀kẹ́dù àsìlámà káàlíà àbí Ibrahim sọ fún bàbá rẹ̀ jẹ́ azar alàfitìláfi àsọ́lá àgbàlá àná ìsìnkú àbí ni azar àpàtàlẹ́ tààrí ìlú bọ̀lẹ̀ alákùnlé pásítọ̀ sọ wípé ànàbí Ibrahim ń sọ fún bàbá rẹ̀ jẹ́ azar pé àtẹ̀kẹ́dù àsìlámà gbogbo orin sí ara wa àwọn ẹ̀dá kan bẹ ọlọ́run dárin sí ara wọn ọwọ́ alọ́mọ fìrọ́sà fìrọ́sà ni kéèyàn owó sàkún kó sì dédé àwọn àyùn wọn máa ń sáré gba àwọn òjíṣẹ́ ayé tí wọ́n gbọ́ láì ṣẹ̀ṣẹ̀ wà kí wọ́n wá mílẹ̀ kọ̀ọ̀kan hàn wà àwọn yẹn irú ẹ̀ náà bẹ̀rẹ̀ apc lára àwọn èèyàn kọ̀ọ̀kan tó dẹ́ pé kódà ìbá àwọn bọ̀ọ̀lù tẹ̀lé ìgbà ìsìlámù gbogbo gbèsè ayé rẹ̀ ìgbìlẹ̀ fi ká kó ọ̀sọ̀ kẹfọ́rí níjọ́ tí a bá i kò sì máa kẹ́kẹ́ dún ó ti gba ọ̀pẹ̀ lọ́sìkò ẹ̀ lórí eyín gbogbo tí máa ń kà yí eyín ni ìjọ ọgbọ́n wa ara yín kẹ̀kẹ̀kẹ̀ tó sọ̀rọ̀ nípa ìsìlámù tí ń kàrá yìí kúrẹ̀kúrẹ̀ mùsùlùmí òkú ní fàṣíkòṣò gbogbo ẹ̀ kí lélẹ́yìn yóò mọ̀ wá torí wípé ajíza ara rẹ̀ ó ní ìsìnkúbáyì sẹ̀rí àjíì irin sí ara rẹ̀ ojú rẹ̀ ó lè wo sàkún tí ó mú nǹkan tó dáa bóde etí ẹ̀ ó lè fi wo sàkún ó fi lè fi gbọ́ sàkún dáadáa tí ó ń dára jáde ànábì Ibrahim yìí ọwọ́ ní ìrẹ̀ ha lórí àlámọ́rí láti tọ́lọ̀ ti dá ọjà bẹ́ẹ̀ kọ̀lákọ̀lọ́ sọ̀tàlá àlà fitratin salima wa ala sajiddatin mustaqima ibi sọ fún àbáyé pé ẹ̀tẹ́ tẹ̀lé fún àsìmáàmù àlẹ́yà sí mi ò wà máa bá yín sí eré tẹ́yìn sí tí ó sọ̀rọ̀ yìí tí ọ̀jẹ̀ yìí ọmọ ẹgbẹ́ sí ìní àrọ́kọ̀ wà kọ́ ọmọ kàfé ìdọ̀lá yìí lóde tá a bá sì bíyẹn nìyẹn ẹ mọ̀ sọ pé ọ̀jẹ̀ yìí nígbà àwọn ẹran ní jẹ́ nǹkan tí mi wá lò ọ̀lá yìí tẹ́ ṣe ọ̀dà wọn àyè ìbúrò ìwà nǹkan kiri bá wọn ó sì sá apá kan nù àfọ ànílá nàmúrú ibùdó kànáà jarib ibnu kushi kun samu ham ibnu nuhi wọn kò lé nkùn níbi ayé ìrìn sáré ọba àgbà náà nàmúrò wọn lọ náà fura yìí pé ọlá àwọn lọ wọn máa kó nǹkan àwọn ọmọ ọkùnrin wọn pa ọmọ bàbá nàbí Ibrahim sì wà nínú àtúnṣuma nígbà tó pé àwọn sì máa ráyè lọlé osùnmọ́ ìyàwó rẹ̀ yàwó lórí ó wà lọ fi sínú sáàbù sáàbù lára àwọn ìpínlẹ̀ àfihàn síbi kan wọ́n sì ń pè ní báyìí tó ń tàkà àrùn ajálẹ̀ ó fi àwọn ìyàwó ẹbí máa ń bò wọ́n lò wọ́n mọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ wọn wọ́n mọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ wọn wọ́n mọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ wọn. ń bọ̀ wá pẹ́ sábà bíbọ̀ yín mu ìdàgbà ìdàgbà rẹ̀ mọ́tọ́ kan déédéé tó máa fi ìdàgbà ní oṣù mẹ́ta ni mo di ẹ ìràásùn náà nígbà táwọn èèyàn rẹ̀ rí nígbà tó bóde wọn ò lè rò sí ọmọ ìgbà tí ọba ni wọ́n máa pààyàn gba àwọn táwọn ti dọ̀wọ̀ láyé tipẹ́tipẹ́ta ilé yìí ìyá rẹ̀ wá ní wọ́n ọmọ yìí kọ́ lẹ́kọ̀ọ́ yàtá ń kọ́ lẹ́kọ̀ọ́ ọ wá jọ kọ́ni gbogbo ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ mímúnà fẹ́ bí nìkan yà fún mi mo rọ́bì tá ọlọ́wọ́ bá mi náà ìyá rẹ̀ ní kí á lé mi léyìn o á nà rọ́bù èmi ìyá rẹ̀ kò wọ́n mi rọ́pù kìyà omi ká wá ní ọlọ́run ti tẹ̀yìn abu ní àbú báà rẹ̀ wọ́n ti wọ́n mi rọ́pù àbí ká wá ọlọ́run ti bàbá mi ó ní nàmúrú ọba àlúwa yìí ẹ̀yin ọlọ́run ti tẹ̀yìn lẹ́mi ní àbọ̀sẹ̀ méjì àbọ̀ oníhà méjì ọlọ́run ti tẹ̀yìn kọ́ka báà rẹ̀ ní àbọ̀ oníhà méjì. ta lọ́n tiẹ̀ fàlà kẹ̀kẹ́ tó di àṣàkà gbẹ létí kúkún tí wọ́n bèèrè bẹ́ẹ̀ mu yẹ sì sẹ́ẹ̀tì ọ̀pọ̀lọ wa yẹ láti òkè sára Ibrahim malakut Ismail malakut múlíkù nìyẹn àwọn oríṣiríṣi ọlá tá a ṣe é sára lábàá máa ṣe bẹ́ẹ̀ ani rahabut jabarut irú ẹ̀ ni malakut ziyada ta àti wáwù tó wá ìmọ̀bá alábọ̀lẹ̀ mílíkù jaburu jabarut rahabu rahabut jaba ẹ̀ malakuti ìtumọ̀ ẹ̀ ní pé èèmọ̀ tí ń bẹ ń sánmà àfihàn ànábì ádámà èèmọ̀ tí ń bẹ lẹ́nà àfihàn ó jókòó alọ́sọ̀kárà sì sì gàgà lórí ẹ̀ kò mọ ingilisi nígbà yẹn ó sì ń gbọ́ lọ́la yìí títí wo sáma títí tó sì fi rí aṣọ. ìtì dàgbà ìtì tó ti sẹ́. irú sí ọmọ nàìjíríà bí ẹ ṣe ń sọ ọmọ lórí lórí sáma. oríṣiríṣi ìràwọ̀. ń bọ̀ owó ọlọ́run torí ìbòlẹ̀ náà ó wọlé ó rí sísè àwọn ìkan lọ́lẹ̀ gbogbo rẹ̀ pátá ilé ilé gbó gbó ìbẹ́ni ilé sílífà ní bẹ́ńbẹ́ ilé kìkì omi ni ilé ìkíni kan tí a fi ń ṣe rọ́bà ni ilé ìkíni tí a fi ń ṣe kíni kan títì ni ilé ìkíni kan ilé yà ní sáà wọ́n ṣe ilé tí a fi kọ́lé ilé wọ́n ṣe máa rí wọ́n gbogbo nǹkan ní sáà ní. ọlọ́run la àbọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ kó lè di ẹni tí ó mà wọn náà subhanahu wa ta'ala àwọn afa wa ni agbóhùnbẹ mo ní al-yaqin al-yaqin ìmọ̀ òdodo lórí gbogbo tí àmì ẹ̀dá wọlé dọ́là tù nọ́ọ̀sì pẹ̀lú ìpínlẹ̀ ètò ti mọ̀ fáwọn ọmọ nàbí adama láti tipẹ́tipẹ́tipẹ́ ẹnì kan wà níwà after àfẹ́ntọ́fẹ́sì rẹ̀ lálẹ́ kìámà. nígbà tí yàgò dé ní ìsìn lójú láàbò kan lóhùn láì sàlùwàlà kásámàrà yìí àdọ̀bà nìkan náà ẹ̀dá mo fẹ́ mọ̀mọ́dá lóbi kìíní kí kákọ́kọ́ sí láyé ìyàbọ̀ rẹ̀ lọ́sẹ̀ hàlà wà lẹ́tí anabi Ibrahim ọlọ́run máa fi gbà wọn kẹ́yìn ó ti rí tán nígbà wà rí tábà ọlọ́run ní lẹ́yìn iyún ti iyún ti kọ́kọ́ lọ rẹ̀ hásù ó wá ti kú àti ọlọ́run sọ fẹ́ sọ fún mi ọba ní fúlàmù àjẹnà rẹ òde ó sì sà ọ̀rọ̀ ti pẹ́sẹ́ yìí gbà lòdù bá gbúdọ̀ láwọn yàrá dọ́gà ọmọ yìí ọmọ kékeré ọmọ yìí ó ọba ní sípò nǹkan dáǹsẹ̀ rà kàwkàwà ànábì Ibrahim rí òṣùpá kọ́ọ̀là hádà rọ́bì apá kan nù àfa àtúmọ̀ rẹ̀ wípé hádà rọ́bì ọlọ́wọ́n bá mi rè náà nítorí kíni torí àwọn kẹta kà ní àkọ́kọ́ alásùkásù ọ̀nà fàṣík fún ànàbí Ibrahim ó ní wà máa ń kánà ó ní kókó sọ wà lámúyá kó mẹ́rin òṣèké ní ọ̀sán tó dáhẹ́ ó tún wà máa kánà ànàbí Ibrahim kò máa ń sẹ́bọ́ yìí ojú kan nù alásùkásù àpè ní umma umma àti hadith ní tayos olú olú kàtó gbéra tayos ànàbí Ibrahim. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن مشركين ojú kẹ ojú kẹta alùsùnà tó sọ wípé wọn làkọ ni àtẹyìnà Ibrahim rushdahu min qabl láti gba kéèké kéè dàgbà kéè dàgbà níbi gan tá a ti jí ó ní fíkìrọ̀ rẹ léjọ̀ kìíní bẹ̀rẹ̀ rẹ Jésù ò rí fọ́ọ̀kan kọ́nà kò forí balẹ̀ fọ́ọ̀sẹ̀ láyé kò mú gbẹ́rù mọ́ náà àti àtúntò àgbà títì ìgbà ya tuma ya fala ma jana ayi bi ko ko a kaw kaba ana bi ko yin ba yi suka àwọn yana ba sa ko de pa ha o le o àwa kan ba tan si ele wọ́n sọ pé ele so lo o ri na jele on lori qala hadha rabbi istifhamu mahdhuf la ma so be ha hadha rabbi sire pa wo wo bọ́ ọ bá wá kú fọwọ́ mi lè fọ́ àlìdún fọwọ́ mi lè fọ́ àlìdún ẹ afọwọ́ mi lè fọ́ àlìdún sáwọn ọmọ ẹgbẹ́ yẹn lọ lẹ́yìn rẹ o sì aláfọ mi ni o. wọ́n sà ń gbòkì ya ọtún ní orí orí gbogbo àkàtì lẹ́yìn ìgbà náà lọ́wọ́ fún àwọn èèyàn ẹ gbogbo tẹ̀sí ìgbà yìí sí wàhálà jẹun tọ́wọ́ lẹ́wọ̀n ìgbà bẹ́ẹ̀ náà àbọ̀ omi jomitọ́rọ̀ rẹ̀ rẹ̀ yìí ìlà fi sọ wípé tánàbí a Ibrahim mi lọ́yà àmàlì mo náà ń sọ̀rọ̀ àyàtọ̀ àwọn èèyàn rẹ̀ ẹ wá mọ̀ níbi tá à ń lọ gbọ̀ngàn ẹ kú èèmọ̀ nínú àlùkò àyàn ó ní ìní ìṣègùn tẹ̀sí fàfọwọ́ fún bí asúná ni wọ́n ní tó ọ̀bẹ yẹn sí tó fún ọ̀sẹ̀ ọba fọ́ lójú ọba wà ní o òkú bẹ̀rẹ̀ àlú òtún sọ o sà lọ́ọ́ ojú ẹ̀ fún ọ̀rọ̀ làwọn ojú ọ̀sẹ̀ ẹ̀ sí ọ lẹ́yìn rẹ̀ tó gbọ́dọ̀ létí ẹ̀ lé ẹ̀dí pẹ́rẹ́ fìtì lẹ́yìn ẹ̀rì wọ́n ò lò lọ gbogbo ń tá a ní ẹni tí ń fa yìí bí mo ṣe ń sọ̀rọ̀ ìtọ́jú máa sọ̀rọ̀ mo sàṣọ gbẹ̀ fún ọwọ́ ẹ̀yà wà kí ìfà àfọ́fù máa tùṣìkú máa tùṣìkú náà bó mo ṣe fẹ́ máa bẹ̀rù nǹkan tí ẹ̀yìn sí. wọ́n á fún mọ̀tìrì ilé ayẹ̀ṣẹ́ àrọ́bìṣẹ́ à ilé ìbẹ̀rù tẹ̀sí pẹ́ lẹ́yẹ ilá ayàṣá àrọ́bì ṣe à àyàfi tọ́lọ̀ ń gbọ́rọ̀ mi nú ìgbésí ayé tó fẹ́ fi kàn mí nú àdánwò tó sì ti parí ọ̀rọ̀ lórí rẹ̀ ibẹ̀ ni wọ́n ń bọ̀ wọ́n sì àrọ́bì ìkúlẹ̀ ṣe ìlmà kò sí tọ́lọ̀ wà ní ọmọ ọmọ ẹlòmíì yóò máa sọ̀rọ̀ ló fáwọn èèyàn ṣùgbọ́n ó fi àdánwò tí ó bá láyé síbi òdodo tí ń sọ òun lọ́lọ́ ìdẹ̀ náà tiẹ̀ mọ̀ ìgbà ìgbọ́ ìgbọ́ ogún fẹ̀yẹ̀wẹ̀ bó o pè láfa jù ẹ lọ gbogbo náà sọ ọmọ sọ ìkóso kára sọ́dún ọ̀dọ́ kíláàsì kò ẹnu ẹni kò sì bọ́ọ̀dù ọmọ jíjìmá wọ́n un àrọ́ nípa ṣe náà ọlọ́run mi tí ó máa sọ̀rọ̀ mi fáwọn èèyàn ó máa sọ̀rọ̀ rẹ̀ de èèyàn ó sì yí orí ibú rẹ̀ mọ́ tí ó tẹ̀lé àwọn èèyàn jáde láti fi sọ pé kì í sẹ́ni ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀ tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ fún ibẹ̀ nù mọ́ ọlọ́run ọba ni wọ́n sì àrọ́ mi ìkúlẹ̀ ṣe náà sẹ́ni ká máa fò sàdérúbà mi bọ́ bá dọ̀dọ̀ tí ì kìí ṣe gbọ́dọ̀ bí awé ló di mọ́ ìkàlẹ́ ìdílé ẹ̀dí awo kùnrin máa tún ẹ̀ sọ. wọ́n ti bá ọmọ tuntun ní wọn ẹ̀yin ọ̀bẹ̀rù ọlọ́wọ́ fàtà ẹ wá ní máa bẹ̀rù sáyé ìyìn ní bẹ̀rù ọ iná yẹ ṣe àrọ̀ bìṣà àfi tó lọ́mọ fẹ́ ti kàn mí nínú àdéhùn inú lè kàn mí kìí sọ́ọ̀sì ayé wọ́n sì àrọ̀ bí kúlà ṣe rí máa. Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan lọ́mà lódìdí ló tún mà nífòsí wẹ́wẹ́ wọ́n sọ fẹ́ràn dáa wọ́n tẹ̀lé yìí o nǹkan sí ọ nǹkan kò lè ṣe ọwọ́ á lọ ṣùgbọ́n ti bẹ́ẹ̀nù ọlọ́fà tààrà ṣáájú wípé táìmù báyìí nígbèsè ayé ẹni báyìí yọ lọ lé wọn nǹkan báyìí ó sì ṣe nínú mi ọ̀rọ̀ ọ̀fà tààrà àwọn ọmọ wa yàn hàn ẹ̀sìn tó ló ń gbà ní kó wa i b'a fɛ o de t'a sɔn kuma ma dɔn ka amadudenw burukun kan bi a jara wale nínú èsù lọ́fọ́ra lọ́dọ̀ wọ́n sì àwọn ọ̀gbìn kan gbogbo ẹni tó ọlọ́run ti gbèsè ayé ó pín ẹlòmíì ọ̀rọ̀ ẹnu iná wọn sọ fún ọlọ́run sì forí ibú ẹ̀ sí ọ̀rọ̀ ẹnu yóò sì dédé rẹ̀ kìí ṣe tẹ́yìn fi ń dẹ́rù bá wọn ni ló mú nǹkan yẹn bá. afọlá àti nàfàkà wọ́n kẹ́yìn fà á fọ́ọ̀fù bó mo ṣe ọ̀nà rẹ̀ ó máa ń sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ ń bọ̀ pẹ́ ó ní ẹtì ẹ̀kú náà tí n bá ní ẹni máa bẹ̀rù òòsà kì í má bẹ̀rù ọ̀fọ̀ tààlà ẹnì tọ́jú ẹrúkú lè fara nìyàn ẹni má bẹ̀rù ẹ̀ ẹni tó lè mú ìyẹ̀rẹ̀ báyà ẹni má bẹ̀rù ẹ̀ ẹni tó wá lè má lè fìdíra kan yà ẹni má bẹ̀rù ẹ̀ tí ò lè mú dáadáa báyà ẹni má bẹ̀rù ẹ̀ fa ayélujára yìí kọ́ ìyà àkùbẹ̀yà amúni ẹni tí bá ń bẹ̀ gun àkọ́kọ́ òǹdó olúwa náà wà sàtàrà àtẹ́tí gbẹ́ngbù àkejì tó ń dúró lẹ́yìn èṣù fa ayé ìfàrí ìfẹ́nà àkùnrin amúlẹ̀ tá a lẹ́ni ìfọ̀kànbalẹ̀ nínú ìyọ̀ ọlọ́run ẹ tó lè fi àjẹ yẹn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ẹ́sẹ̀ kúrò dọ́ rẹ̀ ẹ tó lè fi àjẹ tí ò lè kẹ́kẹ́ lè fi fún yàn ìlànà sọ́sẹ̀ yẹn rẹ̀ fa ayé ìfàrí ìfẹ́nà àkùnrin amúlẹ̀ ní kò tó ń tàn yàn apákan ní ọlọ́run fana bíi ìbùrọ̀yìn lọ́rọ̀ kókọ́dá apákan ní asọ̀tara ló fi ẹ̀dá nù apákan ní àwọn èèyàn rẹ̀ náà ní àná sọ láti lè bá àfúnmá mi jẹ́ ìgbà lọ́dọ̀ dàbí jàmá alásọ̀rọ̀ àwọn sọ ayà kan pé alẹ́bí na àhánu gbogbo ẹ̀ gbàlù sọ̀rọ̀ àjọ tó tọ̀ wọ́n lè yẹn bísú ìmáná wù dùdú mi tí wò ó sì lú ẹ bọ́ bí tí wùlẹ̀ sí ọmọ kàmájà àṣẹlẹ̀ náà kàdé kàdé mọ̀sẹ̀lẹ̀ nígbà tí àwọn sọ̀rọ̀ àgbẹ̀ kọ̀ọ̀dọ̀ tó àpá yẹn mọ̀ sọ̀rọ̀ ní ìyẹn ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ sọ̀tàlá wọ́n làmì ẹ̀gbẹ́sì ìmáàmù lóko ní tí wọn ò yí ẹ̀kọ́ bí tí wọn lẹ̀ sí ọmọ báyìí pẹ̀lú ìgbàgbọ́ wọn ọgbà sọ̀tara gbọ́ kò sí ní nǹkan mí nkọ́rọ̀ kùnà ìkàlà òmìnira amò náà wọn kàló àwọn ẹni ìfọ̀kànbalẹ̀ lọ́dún èmi ọlọ́wọ́ bá mi àwọn sì ní ìwọ́ jẹ́ ní ìpanà ẹ̀mọ́ ọlọ́ àgbẹ̀ náà ti ní ọgbà ìdáná. Ara wa. Ìgbọ́wọ́ àṣẹṣẹ́ mi Ibrahim. bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ni kọ́ mi yìí o là ń pè ní alìrìhàs kullu ma hadatha min amri kharij lil'ada qabla irisali nabiyyin aw qabla an yuha ilayhi gbogbo tó bá lè ṣẹlẹ̀ sẹ́yìn ànábì ṣáájú kọ́lọ̀ tó gbèdé lójúṣẹ́ nínú àwọn ènìyàn o là ń pè ní kí ni o alìrìhàs yawmin ar-rahman tó tó kọ́ àdìmá àwọn aṣọ àwọn ìrìhàsọ́ọ̀tì tọ́sẹ̀lẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam nígbà bá wà fún àgbáyé rẹ̀ àwọn aṣọ ìpè sún lè ṣẹlẹ̀ náà sáwọ́ ata àjẹ́dà tó yẹ pé àní jẹ́ ànábì sí ìrẹ̀ aṣù tó lè ṣẹlẹ̀ sí wa tàbí tọ́ba ṣẹlẹ̀ sí ìrẹ̀ aṣù lè jẹ́ àfihàn kọ́ni jẹ́ ìyàwó nínú rahman sáà natanafas tawilan fi hadhihi المسألة إن كان فيكم البقية وفق الله جميعا من يحب ويرضى الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته الحمد لله الذي أنزل الكتب وأرسل الرسل لئلا يكون للناس على الله حجة بعد الرسل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 بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت وتذر كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عباد الله وهكذا بعث الله نبيه محمدا صلى الله عليه وسلم ليبين لنا ما هو الحق ويرقبنا فيه ويبعدنا صلوات الله وسلامه عليه عن كل شر الذي هو الباطل ومن ذلك ما قد حذرنا عن رسول الله صلى الله عليه وسلم من حديث الذي أخرجه البخاري مسلم في صحيحهما من حديث ابي هريره رضي الله تعالى عن الله ان رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات وذكر منها رسول الله صلى الله عليه وسلم السحر وفي الخطبه الماضيه تكلمنا عن عدوان هذا السحر شعوذ السحر القلنسم والقلنسمان كل هذه الأمور تكلمنا عنها في الخطبة الماضية فهذه الخطبة تتناول جانبا عظيما الذي يلبس به الملبسون على الناس ويشوهون به عقول الناس ألا وهو المعجزات والكرامات هناك فرق وبون عظيم بين المعجزات والكرامات والمعجزات ما يجريه الله سبحانه وتعالى على يد نبي من الأنبياء أو رسول من المرسلين إظهارا لصدق نبوته ورسالته والمعجزات على قسمين معجزة أرضية ومعجزة مقترحة وفي كل منهما قولية وفعلية لكن كل ما أجراه الله سبحانه وتعالى على يد نبي من الأنبياء قبل نبوته ورسالته فإنما يقال له الإرهاص أما ما أكرم الله سبحانه وتعالى به أبدا من عباده إنما هو كرامة وهذا لا يجري الله وهذه لا يجري الله تعالى إلا على يد عارف الله سبحانه وتعالى مواظب على طاعة الله وطاعة رسوله صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون فعلامة هذا الإيمان والتقوى أما ما يجرس تعالى ألا يجد رجل كافر أو فاسق من خوارق العادة فإنما هو استدراج كيف لا جاء في المسلم أحمد من حديث أبي من حديث أبي أمامة الباهلي رضي الله عنه وأرضاه أن صلى الله عليه وسلم قال إذا رأيت الله يؤتي العبد ما شاء وهو مقيم على معاصيه فإنما ذلك استدراج الله ثم تلا رسول الله صلى الله عليه وسلم قول الله تعالى فلما خاصفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على عباده المرسلين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 نبي الله عيسى عندما حملت أمه مريم عليه الصلاة والسلام اتخذت مكانا بعيدا عن أهلها لئلا يبتليهم الله سبحانه وتعالى بقضيتها وبأمرها فلما ضربها الطلق قالت لو مت قبل هذا اليوم ولم أكن شيئا مذكورا وأكن نسيا منسيا ومن هنا أرسل الله سبحانه وتعالى إليها الملك جبريل فناداها من تحتها ألا تحزني فارجع على ربك تحتك سريا وهكذا وفقها الرحمن سبحانه وتعالى وأطعمها من من التمور ثم أشرها تعالى من ماء أجراه الله سبحانه وتعالى تحتها ليقر بهما عينها فلما أنجبت وولدت أوحى الله سبحانه وتعالى إليها وألهمها الله سبحانه وتعالى ألا تكلم أحدا من الناس وإنما تقول لكل من رأته من البشر أنها نذرت لله سبحانه وتعالى أنها في يومها صائمة فلما أتاها قومها تعجبوا من شأنها فسألوها عن ولدها بقولهم يا أخت هارون ما كان أبوك متسوي وما كانت أمك بغية فأشارت بأمر الله تعالى إلى ولدها فأول لفظ تلفظ به نبي الله عيسى أن برأ الله سبحانه وتعالى من الولد وأن أثبت لنفسه العبودية لله سبحانه وتعالى بقوله أعوذ بالله من الشيطان الرجيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت القصة وهكذا إرهاص من الرحمن لنبيه إبراهيم عندما ناظر قومه وأعلمهم بما قد فتح الله سبحانه وتعالى عليه ورزقه اليقين والتبين والتثبت عن حق الله سبحانه وتعالى فلما حاجوا قومه تحداهم بجميع ما رأى ثم تبرع من صنيعهم ومن عبادة الأوثان بقوله إني وجهت وجهي للذي فطر السماوات والأرض وما أنا من المشركين وهذه من سنن الله سبحانه وتعالى التي قد أجراها على أيدي أنبيائه ومرسليه سبحانه وتعالى قبل نبوته وإن شاء الله ستري هذه الخطبة الرهاصات التي أجرها الله سبحانه وتعالى لنبيه محمد صلى الله عليه وسلم قبل نبوته وقبل أن يبعثه الله سبحانه وتعالى وأن يرسله إلى الناس كافة اللهم اجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك اعداء الدين اللهم من اراد بنا وبديننا وباعراضنا وبكتابنا وبنبينا بسوء اللهم اعبده من الفتن واجعل كيده في نحره واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم اعصي اعداءك ودعنا عددا واقتل بردا ولا تبق منهم أحدا اللهم وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم غير وجوهنا يوم تبيض وجوه لهاي ولا تسود وجوهنا يوم تسود وجوه لهاي يا أجود أبو يعين ويا حكم الحاكمين إلى الله واعلموا أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ في بنفسه وأن بملائكته وثبت بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائم في مقعد الشهية ثابتة عن ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما إنه من نسي الصلاة عليها خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على العالم الكريم خاتم الانبياء خليل الرحمن المبعوث رحمه للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا مؤكدا